Galatia orí kẹfà. ara bí ẹ bá ká ẹ̀ṣẹ̀ mọ́ ẹnìkan lọ́wọ́, kí ẹ̀yin tí ẹ̀mí ń darí ìgbé ayé yín mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀. Ṣọ́ra rẹ. Kí a má bàa dán ìwọ náà wò. Ẹ máa ran ara yín lẹ́rù. Bẹ́ẹ̀ ni ẹ ó ṣe mú òfin Kristi ṣẹ. Nítorí bí ẹnìkan bá rò pé òun jẹ́ pàtàkì nígbà tí kò jẹ́ nǹkan ara rẹ̀ ni ó ń tàn jẹ kí olúkúlùkù yẹ iṣẹ́ ara rẹ̀ wò nígbà náà yóò lè ṣògo lórí iṣẹ tirẹ. kì í ṣe pé kí ó máa fi iṣẹ tirẹ wé ti ẹlòmíràn nítorí olúkúlùkù gbọdọ ru ẹrù tirẹ. ẹni tí ó ń kọ́ ẹ̀kọ́ ìyìn rere gbọ́dọ̀ máa pín olùkọ́ rẹ̀ nínú àwọn nǹkan rere rẹ. ẹ má tan ara yín jẹ ènìyàn kò lè mú ọlọrun lọ́bọ ohunkóhun tí ènìyàn bá gbìn ni yóò ká á. nítorí àwọn tí ó bá ń gbin nǹkan ti ẹ̀mí yóò ká àwọn nǹkan ti ẹ̀mí tí í ṣe ìyà àìnípẹ̀kun kí a má ṣe jẹ́ kí ó sú wa láti ṣe rere nítorí nígbà tí ó bá yá a ó kórè rẹ̀ bí a kò bá jẹ́ kí ó rẹ̀ wá nítorí náà bí a bá ti ń rí àyè kí a máa ṣe oore fún gbogbo ènìyàn pàápàá fún àwọn ìdílé onígbàgbọ́ ọwọ́ ara mi ni mo fi kọ ìwé yìí sí yín ẹ wò ó bí ó ti rí gàdàgbà gàdàgbà gbogbo àwọn tí wọ́n ń fẹ́ kí àwọn ẹlẹgbẹ́ wọn mọ̀ wọ́n ní ẹni rere ni wọ́n fẹ́ fi ipá mú yín kọlà kí àwọn ẹlẹgbẹ́ wọn má bàa ṣe inúnibíni sí wọn nítorí àgbélébù Kristi nítorí àwọn tí wọ́n kọlà pàápàá kì í pa gbogbo òfin mọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kí ẹ kọlà kí wọ́n máa fi yín fọ́nu pé àwọn mú yín kọlà ṣùgbọ́n ní tèmi kí a má rí i pé mo ń fọnnu kiri àfi nítorí àgbélébù olúwa wa jésù kristi nípasẹ̀ ẹni tí ayé yìí ti di ohun tí a kàn mọ́ àgbélébù lójú mi tí èmi náà sì di ẹni tí a kàn mọ́ àgbélébù lójú rẹ̀ nítorí àti akọ́la àti akòkọ́la kò sí èyí tí ó já nǹkan kan ohun tí ó ṣe pàtàkì ni ẹ̀dá titun kí àlàáfíà àti àánú Ọlọ́run kí ó wà pẹ̀lú gbogbo àwọn tí ó bá ń gbé ìgbé ayé wọn nípa ìlànà yìí àti pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run láti ìgbà yìí lọ kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí ojú pàṣán wà ní ara mi tí ó fi hàn pé ti Jésù ni mí ará kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín àmín. Ah,